bí èèyàn bá jẹ́ tẹni ẹ mọ̀ pé kì í wò kàn ní ẹni tiwa tiyín àjọnira wa ni lórí ètò oyin mọ́mọ́ àdó àdó oyin mọ́mọ́ nítorí pé dídùn dídùn ní tàgbáyàn dídùn dídùn ní tìrèké ládùn ládùn ó là á balẹ̀ oyin ẹ̀kú òkàlẹ̀ mi gbogbo tẹ̀ tí láǹfààní àti máa gbọ́ wa láàárọ̀ tòní lórí ètò ojúmọ́ aláyọ̀ ẹkú ìkàlẹ̀ o níbi gbogbo olúwa tóbi lọ́ba fáṣùgbà lórúkọ mi mr smoothie lórí afẹ́fẹ́ ọmọkùnrin yín lórí mídíà èmi a máa wípé mo ti sàngbà sàngbà kí n lè lágbára tó gbàgbọrọ lóríta gbára lóde ọgbàragada lójú ọgbàgàdì ìbí ẹgbẹ fagada ńlá sagi agba dáná àgbà yánúwà àràwà tí jóná ìyàgbà ìyàgbà láàárọ̀ òní mo tún kí yín nìyẹn ẹ̀yin tèmi ẹ̀yin tiwa nígboro ayé ṣé ẹ wà ó dáa náà ẹ já bẹ̀rẹ̀ sí mo báyìí lórí ètò ojúmọ́ aláyọ̀ àwọn kókó kókó kókó tó wà nínú ìròyìn àmọ́ kí n tó mọ àwọn kókó yẹn wá ẹ má gbàgbé pé lórí youtube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv síbẹ̀ lọ́wọ́ kan náà ẹ subscribe ẹ láìkí ẹ kẹ́ẹ̀dẹ̀ tí ni ìránnilétí yẹn kó lè máa sọ fún yín lóòrèkóòrè tá a bá ti ń gbé àwọn ètò wa jáde kò wá mọ́ síbẹ̀ yẹn nìkan ẹ lọ sójú òpó facebook tẹ bá ti débẹ̀ ẹ tún tẹ̀ ẹ́ síbẹ̀ pé gbàgede ìmọ̀ wìtí aláwòye adébáyọ̀ lọ́wọ́ kan ẹ tún gbanú ti instagram lọ nírọ̀rùn ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two nírọ̀rùn ló tún wá bá débẹ̀ bá ṣe ń wò ó lọ́wọ́ ìsàlẹ̀ amóhùnmáwòrán yín tẹ̀sí ń tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn síbẹ̀ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ ẹ́ ẹ fi kàn sí yàrá wa ni láti lè fi gbé ń tẹ̀ ń sójú táyé káyé lè mọ ń gbé dání kán sì lè bẹ̀rẹ̀ sí ní wá bá yín wa o àwa lè yan yín bí yorùbá jẹ́ tẹni kì í ẹni. ọ̀dà náà lórí ètò Ojúmọ́ Aláyọ̀ lónìí bẹ̀rẹ̀ sí àwọn kókó yẹn wọ́n létè ń bọ̀ wọ́n tò lọ́wọ̀ọ̀wọ́ àfi bí ọmọ iléèwé gẹ́lẹ́ níbẹ̀ ó ní wọ́n ti ní ṣe rí wọ́n ti kéde o wọ́n kéde àwọn agbébọn gẹ́gẹ́ bí agbésùnmọ̀mí lórílẹ̀‐èdè nàìjíríà ìròyìn yẹn ìta gbangba gbogbo àwọn ìwé ìròyìn punch ní daily post ní platform times ní gbogbo wọn ló gbé jáde ló ní kẹ̀tíkẹ̀tí ló ní kẹ̀kẹ́lùkẹ̀ yàtọ̀ síyẹn òmíì tó wà ń bí ni wọ́n ti ń sọ pé ṣe é rí àwọn agbésùmọ̀mí tí ń bẹ lápá Niger àti Sokoto tó fi mọ́ Zamfara àtàwọn ìpínlẹ̀ míì ẹ wò ó wọ́n di ohun àfihẹ́yìn tí Buhari fi sọ ní kókó ìròyìn yẹn Punch ó gbé jáde ìmí ìdíwọ̀n bí ìjọba àpapọ̀ sọ̀rọ̀ wọ́n ní inú àwọn dùn pẹ̀lú ìgbésẹ̀ tí ilé ẹjọ́ tó kéde àwọn agbébọn gẹ́gẹ́ bí agbésùmọ̀mí tó gbé nígbésẹ̀ wọ́n ní ọ̀ka iláí ọmọ ọ̀dọ́ rere nìròyìn yẹn náà tún sọ níta gbangba punch omi tó tún wà ń bí Gumi sọ̀rọ̀ ẹ mọ Ṣèyí Gumi ó wí pé pẹ́ ẹ fún wọn lórúkọ agbésùnmọ̀mí ọ̀káyé kò ní kí n tó fẹ́ yípadà ó yípadà kò ní tí kò ní yípadà ó yípadà ẹ máa wòran ṣó ni Gumi sọ ha èsì ò ọ̀rọ̀ ńlá kókòrò yẹn ẹ fẹ́ mọ tí Gumi sọ ẹ máa bí tòbọ̀. èmi tó tún wà lápá bí ó ní wọ́n ti ní àwọn agbésùmọ̀mí wọ́n mọ̀ tún jí àwọn èèyàn gbé lónírúurú lára wọn ni a ti rí àwọn tí wọ́n jí gbé ìyẹn àwọn olùkọ́ tí wọ́n jí gbé bíi márùn ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ tán tú ẹnìkan lẹ́nu wọn wọ́n ti béèrè iye tó fẹ́ gbà wọ́n ní mílíọ̀nù márùndínlógójì náírà ló fẹ́ gbà bó nìyẹn náà ṣe jẹ́ ẹ gbọ́ ló ní bẹ̀m̀bẹ̀ yẹkẹ ìmí tó wá yọjú kú lẹ́mí ó ń sọ̀rọ̀ kan jáde wọ́n ní kò síbi kankan tá a fi lò lè lọ bá ààrẹ Muhammadu Buhari pé kó jọ kó wá báwọn gba Sunday Ìgbòho lẹ̀ wọ́n ní kí nìdí tá a fi lè sọ pé Sunday Ìgbòho ẹ̀yìn àwa lọ torí ẹ̀ lọ bá ààrẹ Buhari pé kó wá bá wa gba Sunday Ìgbòho lẹ̀ wọ́n ní láyé kọjọ́ orin náà fi kọjáde ẹgbẹ́ Afẹ́nifẹ́re ló sọ yẹn kí ló wà nínú làbárí ọ̀rọ̀ ẹ gbọ́ ìta gbangba àwéròyìn Punch òun náà ni mo ti ṣe bẹ́ẹ̀ tí mo ti mú yẹn jáde òmíì tó tún wá jẹ jáde ń bí lápá àṣàlẹ̀ wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ó ráwọ́ tó ẹnìkan tó jẹ́ obìnrin tó jẹ́ agbódegbà tó lọ ń kó àwọn àgbọn ohun ìjó olóró fáwọn agbébọn ní Zamfara wọ́n ní obìnrin yẹn bó ló ṣe jẹ́ ẹ fẹ́ mọ̀ tán ní nípa ẹ̀ ẹ gbọ́ ìbọn tó kó dání ó ń lọ bí ẹgbẹ̀rún kan bó ló ṣe jẹ́ gbogbo ẹ̀ náà láfòyín tán ló ní bẹ̀m̀bẹ̀ yẹkẹ lórí ètò míì tó tún jẹyọ látàpá bí lọ́wọ́ kan náà lẹ́yìn ọ̀sọ́kà ó ní ìjọba àpapọ̀ wọn ní ẹ mọ̀ wọ́rí ẹ mọ̀ jẹ́ kó ẹ̀rú bà yín á palẹ̀ wọn mọ́ torí náà nílé iṣẹ́ ológun ni wọ́n ti sọ pé àwọn ti ṣetán wà yìí láti gba ìtọ́ni látọ̀dọ̀ ìjọba káwọn sì yanjú àwọn agbébọn eléyìí tí wọ́n ti sọ di àgbésùnmọ̀mí omi tó tún wà lápá bí ni wọ́n ti sọ pé ní ìpínlẹ̀ Plateau ní ìpínlẹ̀ Plateau wọ́n ní àwọn kan lọ ṣàkọlù àwọn agbébọn kan ṣàkọlù bẹ́ẹ̀ wọ́n pààyàn mẹ́wàá wọ́n jó ilé ọgbọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ èsì ò ìkúnlẹ̀ abiyamọ nìròyìn ẹ̀ ń sọ níta gbangba pọ́ǹjì ó lédúròrò omi ń ṣẹ́ lójú ẹ̀ pé ọdún wo ìgbà wo àsìkò wo nírú eléyìí yóò di ohun àfẹ́yìn tẹ̀gùn fìsọ́nlẹ̀ nàìjíríà òmí ètò tó wà lápá bí òní wọ́n ti sọ pé ṣẹ́rí nípa ọ̀rọ̀ yíyọ owó ìrànwọ́ epo kúrò eléyìí tí wọ́n ń sọ ẹgbẹ́ àwọn tí ó jẹ́ NANS akẹ́kọ̀ọ́ lẹ̀ Nàìjíríà wọ́n wí pé ẹ wá ń bí kẹ́ ẹ lọ gbọ́ dáadáa àwa á lu gbogbo ògbóró pa kò ní ṣiṣẹ́ kò ní sí kankan gbogbo ó dúró darí ni àfi táàrẹ Muhammadu Buhari tó bá ṣe ń tà fẹ́ kó mọ̀ yọ owó owó ìrànwọ́ kù lórí epo níbèrè wọn ẹ gbọ́ yẹn náà nínú bí ìwé ìròyìn Punch bó ṣe gbé jáde lápá bí ìmí tó tún wà lápá ọ̀dọ̀ mi bí ni wọ́n ti ní lórí ìgbẹ́jọ́ ọmọkùnrin kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ ní OAU Ilé-Ifẹ̀ eléyìí tí wọ́n pa sílẹ̀ ìtura yẹn wọ́n ní ẹjọ́ rẹ̀ wọ́n ti ní ká máa gbé nílùú Àbújá láti wá gbẹ́jọ́ rẹ̀ ńbẹ̀ wọ́n ní ká takòtó ọ̀rọ̀ ẹ̀ wá sí iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ nílùú Àbújá báwo ló ṣe jẹ́ kí ni agbẹjọ́rò rẹ̀ sọ kí ni agbẹjọ́rò àwọn tí wọ́n fẹ̀sùn kàn sọ ọ̀dà fm tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun fúnra ẹ̀ gangan sọ ẹ gbọ́ lóní mẹ̀mẹ́yẹkẹ̀ ìta gbangba Punch ló wà láàárọ̀ tòní kódà náà omi gbóná ìpẹlẹnu afàtẹ́lẹwọ́ fanáka ìdúró parí ìjà lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé lójú òpó youtube wa wípé ẹ láǹfààní àti tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ subscribe tẹ bá ti subscribe bẹ ṣe máa ń subscribe yẹn tán ẹ má gbàgbé láti tẹ aago ìrànní létí ẹ láìkẹ kẹ tún máa share ẹ fáwọn ẹlòmíì ẹ jẹ́ káwọn ẹlòmíì náà mọ̀ tẹ́ ń gbádùn lórí BGI TV tọ olúwa tóbi lọ́ba fáṣùgbà ló kọ mi ẹ jẹ́ máa wọnú àwọn ìròyìn ọ̀hún ló ní bẹ́ńbẹ́yẹ́kẹ́ nítorí pé ààyè ò fẹ̀ àwọn ìròyìn ẹ ti létè ń bọ̀ wọ́n dúró bìbà wọ́n dúró wámú wámú wámú wámú níbẹ̀ ó ní ìròyìn àkọ́kọ́ tí màá kọ́kọ́ mú jáde látàpá bí ó ní ìgbésẹ̀ ilé ẹjọ́ kí ilé ẹjọ́ sọ ilé ẹjọ́ ìjọba àpapọ̀ ìyẹn ilé ẹjọ́ tẹ̀jọba àpapọ̀ ilé tó fìdí kalẹ̀ sínú Àbújá níwájú adájọ́ Táíwò Táíwò ọ̀dájọ́ ó gbègbèjọ́ tiẹ̀ jáde léyìí tó ti kéde àwọn agbébọn gẹ́gẹ́ bí agbésùnmọ̀mí lánàá nílé ẹjọ́ ó ṣàlàyé gẹ́gẹ́ bí ìwádìí àti àwọn ìgbésẹ̀ eléyìí tí ó wà wájú ilé ẹjọ́ tí ó fi jẹ́ pé wọ́n ní àwọn ẹgbẹ́ kan wà tí wọ́n ń pè ní Yambindiga wọ́n tún ní àwọn ẹgbẹ́ kan wà tí wọ́n tún pè ní Yantahada wọ́n ní àwọn ẹgbẹ́ méjèèjì yẹn tó fi máwọn ẹgbẹ́ míì náà wọ́n ní ìṣọwọ́sọ̀rọ̀ wọn ó ń ṣàfihàn wọn gẹ́gẹ́ bí agbésùnmọ̀mí wọn ni wọn ìkan ṣe agbébọn ṣá lásán wọn ní ọ̀tọ̀ ń tọ́lú ní tọ́lú wò wọn níbẹ̀ bá gbé dáadáa síra àwọn ẹ̀rí kó yàtọ̀ gétéńgbé ilé ẹjọ́ ló bá ní ibi tó rọ̀ dé dúró yìí pẹ̀lú ìgbẹ́jọ́ tí ìjọba gbé wá síwájú wọn lórí ọ̀rọ̀ àwọn agbébọn àti pé kán lè sọ wọ́n di agbésùnmọ̀mí wọ́n kéde wọn nígbẹ̀yìngbẹ́yìn wípé àwọn wọ̀nyí gan-an la gbésùnmọ̀mí lórílẹ̀‐èdè nàìjíríà o ò ní ìròyìn yẹn náà lọ gbé jáde síta gbangba wálíà kí nìyẹn jáde tán sí nínú ìwé ìròyìn punch lápá kan náà nínú ìwé ìròyìn punch mo tún ti ń wòrò ìkan tó jáde síta ó wí pé ẹ máa wò àwọn ọ̀dọ́ àríwá kan wọ́n sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ ọ̀dọ́ àríwá táwọn sí northern youth council of nigeria wọ́n wí pé sàdánkátà ọpẹ́ o ni wọ́n ń ṣe sílé ẹjọ́ wọ́n ní o ṣeun ṣeun tó kéde àwọn agbébọn gẹ́gẹ́ bí agbésùnmọ̀mí jákèjádò orílẹ̀ kí wá ló dé tá a fẹ́ máa fi ẹ̀kọ́ taná fúnra wa ẹ̀kọ́ kọ́la ewé ló kọ́la sí i wọ́n nítorí náà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹkú iṣẹ́ ilé ẹjọ́ sàdánkátà pẹ̀lú iṣẹ́ akitiyan tí ṣe àtẹ̀jáde ọ̀hún ni wọ́n gbé jáde láti ọwọ́ ààrẹ wọn ẹni tí ṣe isa abubakar àti ẹni tó jẹ́ adarí àgbà fúnròyìn àti polongo wọn mock samuel ni wọ́n sọ̀rọ̀ pé ṣe rí ìdájọ́ ilé ẹjọ́ yìí ó dáa bẹ́ẹ̀ gbà nítorí bẹ́ẹ̀ báwo lẹ̀ tẹ́wẹ́ mọ́kọ́ ẹ̀wọ́ ọ̀pọ̀ rẹpẹtẹ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti gbẹ̀mí wọn ọ̀pọ̀ tó jẹ́ pé wọ́n ti ṣe ń jàǹbá ó tó gẹ́ ọmọ lẹ́fì ó tó nǹkan fi pè wọ́n lágbésùn mí tọ̀ ìwé ìròyìn punch nìyẹn náà wà òmí ètò tún jẹ jáde lórí tó fara pé àwọn nǹkan wọ̀nyẹn ò ní ilé tí ìwé ìròyìn punch tún sọ jáde lápapá bí ìwé ìròyìn punch ní ń ṣe ní àwọn ológun wọn ti ní ó ti tó wàyí ó ti tásìkò wàyí táwọn gan ṣe tán tíjọba bá ti ní ó yá ó ti yá à ń ta afẹ́rán kọ̀ọ̀kan yìí papọ̀ wọ́n láwọn ṣetán láti lọ gbé pẹ́rẹ́gì ìjà kaná lójú méjèèjì ti àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kéde bí agbésùnmọ̀mí yìí wọ́n ní a rí i pé apawọ́rẹ́ tí wọ́n sì máa di àfẹ́yìn Tinubu alárífin sọ wọn ò tún ní gbúrò wọn mọ́ nílẹ̀ yìí ní ìlérí tí iléeṣẹ́ ológun lérí báyìí àwọn ọ̀gá ológun wọ́n ní àṣetán àṣetán àṣetán ni wọ́n fi ń fọ sóde látàpá bẹ̀ òmíì tó tún jẹ jáde ń bí ó ní Gumi mà sọ̀rọ̀ kan jáde Gumi Ṣèyí Gumi ṣe é gbàgbé bẹ́ẹ̀ bá gbàgbé jẹ́ wá rìn létí nípa Gumi Gumi lẹni tó jẹ́ pé ó ti máa ń lọ ṣe àbẹ̀wò sáwọn agbébọn nínú gbó Biafra Sekosi Gumi ohun kan náà ló jẹ́ pé ó ti máa ń sọ pé àwọn agbébọn yìí ẹ̀yìn pẹ́pẹ́sẹ́ wọ́n lè di ẹni tó jẹ́ pé wọ́n lè ronúpìwàdà àfi kí ìjọba ṣe ẹ̀tọ́ fún wọn ni àfi kí gbà ṣe fún wọn ni ní báyìí wá ní pé ẹ kéde àwọn agbébọn bíi agbésùnmọ̀mí ìyẹn ò káyé ìyẹn ò sì díwọ́ ó ní kódà ìyẹn ò yí nǹkan padà sheik gumi táwọn míì àpè ní sheik ahmad gumi òun ló jẹ́ pé ó ti ṣàbẹ̀wò tipẹ́tipẹ́ sáwọn agbébọn tó sì ń sọ̀rọ̀ lórí wọn pé ẹ wò ó ìgbésẹ̀ ìjọba lórí eléyìí kò pẹ̀ ní àti pé bí ìgbìyànjú kan bàyàn ló kọjá lásán ni ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe gbé àwọn agbésùnmọ̀mí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe pè wọ́n ní agbésùnmọ̀mí ìyẹn àwọn agbébọn tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ó ní ṣùgbọ́n o ìjọba àpapọ̀ ló yẹ pé ohun tó yẹ kán ṣe kí wọ́n tètè ṣe kì í ṣe tí ò yẹ kán ṣe ló yẹ kán ṣe ó ní ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbàgbé oníṣẹ́ rántí ikọ̀ ti ipob ẹni báwọn náà ṣe ń ṣòro ó ní ẹ mọ̀ rántí ó ní àwọn náà ó yẹ ká kéde wọn gẹ́gẹ́ bí agbésùnmọ̀mí ó ní kọ̀mọ́sílẹ̀ nìkan ó ní ẹwà àwọn oríṣiríṣi àwọn nǹkan míì tó yẹ kán ti pè náà ní agbésùmọ̀mí àwọn agbébọn òun ni ó jẹ́ pé Gumi ti ń pè pé ń ṣe ni wọ́n ń béèrè fún ohun tí ń dùn wọ́n lọ́kàn ó wí pé ń ṣe ni wọ́n ń béèrè fún ohun tí wọ́n fẹ́ nítorí náà ìròyìn yẹn bẹ́ẹ̀ bìbà ìwé ìròyìn Punch ó gbé e jáde bẹ́ẹ̀ láàárọ̀ òní bẹ́ẹ̀ fẹ́ wò tán ìmíì tó wà lákòótápá bí ó ní wọ́n tún ti ṣàlàyé nípa ọ̀rọ̀ àwọn agbébọn ìròyìn wọn pọ̀ nínú àwọn ìwé ìròyìn gbogbo tó jáde láàárọ̀ òní àwọn agbébọn wọ́n jí èèyàn gbé o wọ́n jí ọ̀gá eh, iléèwé girama kan gbé àti igbákejì rẹ̀ tó fi máwọn olùkọ́ kan wọ́n ṣàlàyé wọ́n ní bí wọ́n ti wá jí wọn gbé ní àná òde yìí àwọn agbébọn ti fohùn sóde wọ́n ní a nílò owó èló gan ni wọ́n ní ẹgbẹ̀rún márùndínlógójì náírà wọ́n lò làwọn nílò àwọn wọ̀nyí ni wọ́n ti gbé ní òpópónà àwùgá ìṣe ìṣe ní ìjọba ìbílẹ̀ àkókò nípínlẹ̀ Ondo wọ́n jí wọn gbé orúkọ ẹni tí í ṣe ọ̀gá àgbà ní iléèwé ọ̀hún tá a mọ̀ sí principal òun ni alàgbà Joshua Adéyẹmí igbákejì rẹ̀ ni alàgbà Ìfẹ́dayọ̀ Yusuf tó fi mọ́ àwọn olùkọ́ méjì míì tá a mọ̀ sí abilékọ Olóyèdé àti àwọn tó jẹ́ méjì fún nínú ètò NPower tí wọ́n gbà síṣẹ́ tá sí abilékọ adágún odò Fúnmiláyọ̀ àti abilékọ Blessing Okeke Blessing Okeke ní tiẹ̀ ni wọ́n tú sílẹ̀ nítorí pé òun ó jẹ́ ẹni tó jẹ́ aboyún wọ́n wà wò pé kan tú sílẹ̀ wọ́n fi òun sílẹ̀ kúrò nù wọn lẹ́yìn ìgbà tí wọ́n dáná mọ́ wọn lọ́nà tí wọ́n sì jí wọn kó láti inú ọkọ̀ tí gbogbo wọn wà tí wọ́n kó wọn wọgbó lọ iléeṣẹ́ ọlọ́pàá ní agbègbè náà ti wá ní ẹwà bí o àdúró àwararó àrẹ̀pẹ̀tì à ń gbégbèsè kán máa ń kóró láti ṣàwárí wọn ká sì dá wọn padà ẹni tí í ṣe eh, ọ̀gá àgbà ọlọ́pàá ní ẹkùn ti ìkàrẹ́ ẹni tí í ṣe alàgbà ọládùntóyè akínwádé òun ló ṣàlàyé ìgbésẹ̀ ọlọ́pàá fún mìíràn pé ẹ wò ó a máa tó ṣàwárí wọn a sì máa tó yí wọn lágbo dàsé náà o ló ń sọ ọ́ jáde látàpá bí èmi tó tún jẹ́ jáde lórí ọ̀rọ̀ bí wọ́n ti ń ṣàkọlù ṣàkọlù ṣàkọlù lóríṣiríṣi pẹ̀lú látọwọ́ àwọn agbébọn ni wọ́n tún ní nípínlẹ̀ Plateau èmi tún wáyé Punch gbé níbẹ̀ wọ́n ní ṣẹ́ẹ̀rì ní agbègbè kan nípínlẹ̀ Plateau àwọn agbébọn wọ́n lọ sọṣẹ́ ságbègbè ọ̀hún wọ́n ṣekú pààyàn mẹ́wàá wọ́n ju ilé ọgbọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ ha ìkúnlẹ̀ abiyamọ o ìkúnlẹ̀ abiyamọ o ìròyìn yẹn sọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau ló ti fìdí ìṣẹ̀lẹ̀ yẹn múlẹ̀ pé èèyàn mẹ́wàá ni wọ́n ti ṣekú pa ilé ọgbọ̀n ni wọ́n jó pátápátá ní agbègbè tẹ̀yẹ́gbè ní ìjọba ìbílẹ̀ báṣá ní ìpínlẹ̀ plateau lówùúrọ̀ kùtùkùtù àná ti ṣe ọjọ́ Jímọ̀ olóyin àwọn ṣàlàyé ẹ̀ wọ́n ní pẹ̀lú eléyìí tó ń jáde yìí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà ti jáde tọ́jú síta ọ̀gá ọ̀gábà òun ló ṣàlàyé pé lóòótọ́ ni wọ́n rí eléyìí gbà nípa ìkọlù eléyìí tí àwọn agbébọn ọ̀hún tí wọ́n ṣe ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti múra gírí tí wọ́n sì ti ń gbègbè sí akin láti rí i dájú pé wọ́n ráwọ́ tó àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì yí wọn lágbòdà àná tó jẹ́ pé wọ́n di wọn àfihẹ́yìn tí egun alárè fi sọ wọ́n á ṣàlàyé ẹ̀ síwájú wọ́n ní ìgbésẹ̀ kan ló túbọ̀ ń lọ nítorí pé àwọn tí wọ́n ti ṣekú pa ni wọ́n ti gbé lọ sí yàrá ìgbókùúsí nílé ìwòsàn tó jẹ́ pé wọ́n ti lọ kàn gbé wọn síbẹ̀ náà wọ́n ṣàlàyé pé gbogbo eléyìí ó jẹ́ ohun tó bani nínú jẹ́ pọ̀ jù tó jẹ́ pé nílẹ̀ nàìjíríà tó lọ́ba tó níjòyè irú àwọn àkọlù lọ́lọ́kùn òjọ̀kan yìí ti ṣe bẹ́ẹ̀ ti ń bẹ́ẹ̀lẹ̀ ti ń bẹ́ẹ̀lẹ̀ o wọ́n ṣàlàyé bẹ́ńbẹ́yẹ́kẹ́ ọ̀rọ̀ látàpá abẹ yẹn èmi tó tún jẹ jáde látàpá bí ni obìnrin kan mọ̀ ní ìpínlẹ̀ zamfara iléeṣẹ́ ọlọ́pàá zamfara wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ráwọ́ tó ọmọ ọgbọ̀n ọdún obìnrin kan eléyìí tó kó àwọn ọ̀gbọ́n ohun èdè olóró tó jẹ́ náírà ninety one ló kó dání ibo ló ń kó lọ wọ́n ló fẹ́ lọ kó fáwọn tí wọ́n jẹ́ agbébọn wọ́n ní wọ́n gbà mú pẹ̀lú àwọn míì wọ́n lóbìnrin ọ̀hún ni wọ́n ti ń wá tipẹ́ wípé òun ṣe àgbòdegbà eh, fáwọn tí wọ́n jẹ́ agbébọn ní agbègbè náà wọ́n nígbà tí wọ́n wá di pé wọ́n ṣàkíyèsí wọ́n á bẹ̀rẹ̀ sí forúkọ ẹ̀ léde pé àwọn ìgbẹ̀yìngbẹ̀yìn ọwọ́ bá lásìkò tó tún fẹ́ lọ kó ohun ìjọ olóró fún àwọn tí wọ́n jẹ́ ajínigbé orúkọ obìnrin àmọ́ jẹ́ Fatima Lawali wọ́n ní ọwọ́ bá o nígbà tó rìnrìn àjò láti Sokoto tó sì ń lọ sí Adó Àlérò léyìí tí pé ó ti fẹ́ lọ kó ohun ìjọ olóró yẹn fún àwọn agbébọn ní Zamfara lọ́wọ́ bàtà lọ́wọ́ bàtà kọmíṣánná ọlọ́pàá ti ń bẹ ní ìpínlẹ̀ náà ẹni tí í ṣe Ayuba N Elkana ó ṣàlàyé ọ̀rọ̀ ó ní iléeṣẹ́ ọlọ́pàá òwò sùn ó ní ká má lọ rò ó nítorí iléeṣẹ́ ọlọ́pàá gan múra gírí láti rí dájú pé wọ́n dojú àwọn tí ń mú kí ètò ààbò máa mẹ́ẹ̀ lágbódà síná lórílẹ̀‐èdè Nàìjíríà ìròyìn yẹn jẹ jáde bẹ́ẹ̀ síta látàpá bí òmíì tó jẹ jáde ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re sọ̀rọ̀ ìwé ìròyìn Punch náà ló gbé èyí lè jáde ẹgbẹ́ Afẹ́nifẹ́re ní kí nìdí gan nítorí ohun tí a mọ̀ lámọ̀ ajá náà wí ò lébo yẹn jẹ ẹjẹ́ á sọ̀rọ̀ wọ́n ní ṣe rí ẹni tí í ṣe Ìgbòho olóyè Sunday Adéyẹmọ táwọn kan ń pè ní Sunday Ìgbòho ló jẹ́ pé kò nídìí kan pàtó tó fi yẹ kí a fi lọ bá ààrẹ Buhari wípé dandan lá ń ṣe ni kí ó wá bá wọn gba Sunday Ìgbòho sílẹ̀ kúrò ní Benin Republic wọ́n ní kílẹ̀ ṣe Sunday Ìgbòho náà ẹ sọ fún wa ẹ má jẹ́ káwa ṣe bíi ilẹ̀ Ìgbò tẹ́ pé wọ́n kóra wọn dání wọ́n lọ bá ààrẹ buhari wọ́n ní ẹ rántí ẹgbẹ́ wo kí làárẹ̀ sọ fún àwọn tí wọ́n lọ ṣàbẹ̀wò sí láti ilẹ̀ Ìgbò wípé kó bá wọn tú Mazi Nnamdi Kanu tó jẹ́ adarí ikọ̀ ti IPOB sílẹ̀ wọ́n ní ṣe bẹ́ẹ̀ gbọ́ tá ààrẹ sọ ààrẹ Buhari nígbà tí ó sọ̀rọ̀ ó wípé agbára ò sí lọ́wọ́ òun lè sì tó fún wọn nígbà náà tán lọ ṣàbẹ̀wò ó ní wípé ẹ̀ka ìdájọ́ òun ló lè gbégbèsè àti wípé ó ń fojú winá òfin lọ́wọ́ léyìí tẹ́ pé ìgbẹ́jọ́ lọ lórí ọ̀rọ̀ ẹ̀ ó ní bó wá lòun ṣe wá máa ní pé òun fẹ́ lọ tún ti ọwọ́ bọ irú nǹkan bẹ́ẹ̀ ó ní ẹgbọ́rú èsì yẹn ó ní èsì yẹn ti ń túmọ̀ sí ọ̀rọ̀ tó nítumọ̀ lápá abẹ yẹn ìyẹn bẹ́ẹ̀ lápá kan náà ẹ̀wẹ̀wẹ̀ ó ní àwọn ẹgbẹ́ afẹ́nifẹ́re ilẹ̀ yorùbá ni wọ́n ní ẹ má jẹ́ ká tara wa jẹ́ ààrẹ buhari ò tó lè ṣe lórí ọ̀rọ̀ sunday igbòho yàtọ̀ síyẹn kò tiẹ̀ ṣe ń tó pààyàn lé nítorí ohun tó jẹni ló jẹni okun ọrùn ìyádìí Sunday Igboho tá a fẹ́ lọ torí ẹ̀ bá ààrẹ Buhari kí la fẹ́ sọ pé Sunday Igboho ṣe náà bá abádẹ́dọ̀ ààrẹ Buhari ṣàfẹ́ ló ṣẹ̀ ni ṣàfẹ́ ni wọ́n kẹ̀sùn kan sí lẹ́sẹ̀ ni àbáfẹ́ ni pé wọ́n ti rí ẹ̀ṣẹ̀ kan lẹ́sẹ̀ Sunday Igboho lọ́rùn Sunday Igboho nítorí náà kò síbi kankan tá a fi gbọ́dọ̀ lọ nítorí pé Sunday Igboho ọ̀lẹ́sẹ̀ lọ́rùn wọ́n sọ̀rọ̀ wọ́n ní ìjọba àpapọ̀ tẹ́ fẹ́ lọ bá nígbà náà ni àwọn ọkọ̀ DSS tó jẹ́ pé wọ́n gbéra pa wọ́n gba ilé san olóyè Sunday Igboho lọ́ngbà náà tó yẹ pé níbi tó ti ń lépa akọ́pọ̀ ọmọkùnrin yìí ni wọ́n ti ṣekú pa àwọn bíi méjì nílé rẹ̀ tí wọ́n sì ba àwọn dúkìá rẹ̀ jẹ́ tó wọ ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù náírà wọ́n ní ṣe rántí pé ilé ẹjọ́ kan nípínlẹ̀ Ọ̀yọ́ sọ pé kí ìjọba àpapọ̀ gbé kán lọ san bílíọ̀nù lọ́nà ogún náírà fún Sunday Igboho wọ́n ní ṣe ti san wọ́n níbẹ̀ yẹn ni kẹ́ ẹ ti bẹ̀ mọ́ wò wọ́n ní ẹjẹ́ mọ́ ti bì sáná kẹ́ ẹ mọ́ ti bẹ̀ kí èso oògùn ha ọ̀rọ̀ pọ̀ nínú ìwé ìròyìn punch bó ṣe gbé wọn lè kà tán bó ṣe gbé jáde látàpá abẹ yẹn o èmi tó tún wá jẹ jáde látàpá bí òun ni ó fi ń sọ̀rọ̀ jáde lórí ọ̀rọ̀ epo rọ̀bì owó ìrànwọ́ epo eléyìí tíjọba tó ń sọ wípé àníṣe òun fẹ́ yọwọ́ ẹ̀ kúò ìjọba ní òun fẹ́ yọwọ́ ìrànwọ́ kúò òun fẹ́ yọwọ́ ìrànwọ́ kúò ọ̀dà lórí ẹ̀ ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ilẹ̀ Nàìjíríà tá a mọ̀ sí NAMS wọ́n fọ̀n sóde wọ́n wí pé ẹ wá mí dáadé ẹ já sọ̀rọ̀ ẹ wá mí ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ báyìí náà wù ẹ́ dátán nítorí pé àwọn ò ní wò sùn àwọn ò sì ní báyìí mú kékeré àwọn agbó bẹ̀rẹ̀ sí ní ìlú orílẹ̀-èdè nàìjíríà padé wípé kò ní ṣiṣẹ́ gbogbo ó dúró darí ni ìfẹ́ olúwa lágbára ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní àwọn ń pa igi ìkìlọ̀ ní o fààrẹ buhari kó tètè lọ mọ ohun tó yẹ ó ṣe kó má lọ yọ owó ìrànwọ́ kankan lórí epo bó bá gbìyànjú ẹ̀ wàhálà ni bákan náà ni ààrẹ kan tó wà fún àjọ Lagos Chamber of Commerce and Industry Toki Mabogunjẹ òun náà sọ̀rọ̀ ó ní tó yẹ kí ààrẹ Muhammadu Buhari ó ṣe àtijọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ni pé ẹ ṣí ọ̀nà tó dúró re lórílẹ̀‐èdè Nàìjíríà èyí ò ìkíní bẹ́ẹ̀ bá ṣe ọ̀nà tó dúró re tán fẹ́ kó mú ìgbà gbádùn bá àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ bá gbìyànjú yẹn tán ẹ wá kó ọkọ̀ sóde ọkọ̀ jẹ́ pé olówó kéékèèké jẹ́ pé ìjọba gbọ́dọ̀ mọ̀ fi wọlé tí ó sì máa jẹ́ ìrànlọ́wọ́ fáwọn ọmọ ilẹ̀ nàìjíríà bẹ́ẹ̀ bá wá yọ owó orí epo ńgbà náà tí gbogbo nǹkan dúró déédéé ìgbà yẹn gan-an ló jẹ́ pé kò ní ní àwọn ọmọ ilẹ̀ nàìjíríà lákòdà kò ní ṣe mú bákan ṣùgbọ́n pé afẹ́fẹ́ fún ẹ ní ẹgbẹ̀rún márùn-ún náírà yẹn lábẹ́ pé àwọn tí ó jẹ́ kí wọn lọ́wọ́ orí láwùjọ kò lè ṣiṣẹ́ ntọ́ yẹni ló yẹ ń punch ló punch ẹ̀ síta látàpá bí. lọ́wọ́ kan náà ìròyìn míì tó jẹ jáde ìyẹn ó ní í ṣe pẹ̀lú ọmọkùnrin kan mọ̀ ní eléyìí tí wọ́n ṣekú pa ní ilé Ifẹ̀ tó jẹ́ Timothy Adégòkè ló kọ rẹ̀ eléyìí tí wọ́n ní wọ́n ṣekú pa nílé ìtura Hilton eléyìí tí ń bẹ nínú ilé Ifẹ̀ wọ́n sọ pé ṣe rí iléeṣẹ́ ọlọ́pàá lólulẹ̀ yá Àbújá ti ní ká máa gbé ọ̀rọ̀ rẹ̀ bọ̀ ńbẹ̀ wọ́n ní ẹ máa gbé bọ̀ ẹ máa gbé bọ̀ nítorí àwọn fẹ́ tojú bọ ọ̀rọ̀ yẹn tán yányán káwọn bẹ̀rẹ̀ sí bójú wo gan gidi nítorí pé kí ló lè gbẹ̀mí lẹ́nu ọmọkùnrin yìí afẹ́mọ bó ṣe jẹ́ gan-an lọ́rìn kíniwín olóyè Rahmon Adédoyin tó fi báwọn òṣìṣẹ́ rẹ̀ mẹ́fà míì ni wọ́n kó nípa kàǹjáká léyìí tí wọ́n sì gbé wọn tí wọ́n sì ti di ẹni jẹ́ pé ilẹ̀ ń dò yí ká lọ́wọ́ láti di pé wọ́n ń ṣèwádìí lórí ọ̀rọ̀ ọkù ọmọkùnrin náà nílé tó kú sílé ìtura náà o ìròyìn yẹn wá fi léde fáwọn olóyìn pé ìgbésẹ̀ kánmọ́kówó ń lọ nígbà tí wọ́n bá agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun sọ̀rọ̀ pé gbọ́ ṣe gbọ́ nípa eléyìí tó ní í ṣe pẹ̀lú pé wọ́n fẹ́ gbé ẹjọ́ náà lọ sí olùlẹ̀yẹ Àbújá ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọ́lá ó sọ pé òun ò tí ì mọ̀ pẹ̀ ṣùgbọ́n kan lára àwọn ọlọ́pàá tí ò forúkọ rẹ̀ sóde nípínlẹ̀ Ọ̀ṣun sọ pé ẹ wo òótọ́ ọ̀rọ̀ ni wọ́n fẹ́ gbẹ́jọ́ yẹn wá sí apá abẹ̀ agbẹjọ́rò fún ẹni tí í ṣe Eh, agbẹjọ́rò bẹ́ẹ̀ ti ṣe olóògbé náà ìyẹn àwọn mọ̀lẹ́bí olóògbé ni ó sọ pé ẹ fọkàn balẹ̀ ṣe rí lórí pé wọ́n fẹ́ gbé lọ yẹn bẹ́ẹ̀ lágbọ́ ṣùgbọ́n ẹ̀bẹ̀rù sí kò ìfòyà òsì náà ni lọ́wọ́ kan náà ni agbẹjọ́rò fún àwọn tó ní ti ilé ìtura náà sọ̀rọ̀ ó wí pé ṣe rí kò sẹ́jọ́ kan kò sí ìwádìí kan náà tẹ̀sẹ̀ tó fẹ́ ṣe tó fẹ́ yàtọ̀ sí ilé tí ti ìpínlẹ̀ Ọ̀ṣun iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe nítorí náà ọkàn àwọn balẹ̀ nítorí pé òun mọ̀ pé oníbàárà tòun tó jẹ́ni tó ní ilé ìtura yẹn kò jẹ̀bi ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án nítorí pé kò lọ́wọ́ ńbẹ̀ tẹ́ bá ń gbọ́ kò lọ́wọ́ ńbẹ̀ ó ní ọ̀rọ̀ tí ìròyìn yẹn sọ punch náà ló gbé jáde láàárọ̀ òní àwọn ìròyìn yẹn bó ti wà náà tó lété ń bọ̀ tó lété ń bọ̀ tó punch Eh, Daily Post náà sì gbé jáde látàpá abẹ̀ yẹn ìròyìn míì tó wà ń bí ẹjẹ máa mílè yìí sí níbẹ̀ ni wọ́n ti ní lórí ọ̀rọ̀ àwọn olùkọ́ eléyìí tí wọ́n jí gbé yẹn wọ́n ní ẹgbẹ̀rún márùndínlógójì náírà tó ni wọ́n fi gbà wọ́n sílẹ̀ eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ondo ìròyìn náà jẹ jáde ńbẹ̀ ìwé ìròyìn Daily Post ó gbé e jáde lọ́wọ́ kan lẹ́yìn òṣọ́kà látàpá abẹ̀ náà ni o àwọn ìròyìn yẹn bó ṣe wù àná lórí ọwọ́ yẹn ẹ wo àìmọ̀dé màgá ìpè ìpéjú láàlá fòlà àmọ́ ẹ jẹ́ wá bẹ̀rẹ̀ sí fún yín tán lórí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn kókó kan tá a ti kà lára àwọn ìròyìn kan tá a wá máa yàn lẹ́lẹ̀ lọ́wọ́ tá a wà yìí ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí mu látàpá bí wọ́n kéde àwọn agbébọn gẹ́gẹ́ bí agbésùnmọ̀mí àwọn èèyàn ní ọ̀pẹ́ o àdúpẹ́ wọ́n ní ní tá a ti ń retí náà ná padà dá gẹ́gẹ́ bí ẹjọ́ láti ilé-ẹjọ́ gíga ọ̀hún àwọn arúgbó ẹ̀ lórí eléyìí kán dá wọn lẹ́jọ́ pé kán kéde wọn gẹ́gẹ́ bí agbésùnmọ̀mí kò dàbí wípé kí wọ́n pa wọ́n rẹ́ kókó ibẹ̀ ni kí wọ́n pa wọ́n rẹ́ ká má gbúrò wọn mọ́ kán sì dohun àfẹ́yìn tẹ́gun fi sọ ọ̀rọ̀ tó ọ̀pọ̀lọpọ̀ ọmọlẹ̀ nàìjíríà tí wọ́n ń sọ nìyẹn o lójú méjèèjì àmọ́ lọ́wọ́ kan náà látàpá abẹ ni wọ́n tún ń fọ̀n sóde wípé ọ̀dà náà èmi àti Gumi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí ló dé tí Gumi tó ń ṣe wájú tó ń sẹ̀yìn nípa ọ̀rọ̀ àwọn agbébọn ṣé tí wọ́n ṣe yẹn ọ̀dáa ni ṣé ìgbésẹ̀ tí wọ́n ń gbé yẹn ọ̀dáa ni ni ọ̀rọ̀ tó ń jẹ jáde látapá abẹ̀ yẹn ìyẹn náà lápá abẹ̀ yẹn ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ èrò yín ń tẹ́ ẹrù ẹ fi sísàlẹ̀ láti fi ti èrò yín sóde lábẹ́ bí ẹ ṣe ń wò ó lọ́wọ́ yìí lọ́wọ́ kan náà ni iléeṣẹ́ ológun sọ pé àwọn ṣe tán láti lọ gbé pẹrẹgì ìjà kaná pẹ̀lú wọn àwọn kan ní ẹ mọ̀ wulẹ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ wulẹ̀ fọ́ sóde ìgbésẹ̀ yín làwa fẹ́ rí la fẹ́ rí a fẹ́ rí ìgbésẹ̀ yín káwọn èèyàn tó lè sọ pé ẹ kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere ẹ bọ́ sínú ayọ̀ olúwa yín ìyẹn bẹ́ẹ̀ látàpá bẹ̀ omi ètò tó wáyé jáde bí ó ní ọ̀rọ̀ iye owó ìrànwọ́ kù lórí epo iye owó ìrànwọ́ kù lórí epo wọ́n ní àá àá wọ́n ní bẹ́ẹ̀ bá yọ owó ìrànwọ́ epo ẹ̀yin náà mọ̀ ẹ wá sọ pé ẹgbẹ̀rún márùn-ún náírà ṣe é rántí pa aṣòfin kan sọ̀rọ̀ kan nílé aṣojú ṣòfin ilẹ̀ nàìjíríà ó wí pé wọn ì tí ì gbá bá ìṣúná yẹn gan wá síwájú ilé ta ló fẹ́ fọwọ́ sí ká máa fún yàn ní ẹgbẹ̀rún márùn-ún márùn-ún náírà wọ́n ní kò tí ì sí yẹn nínú àbá ìṣúná ọdún tó ń bọ̀ o léyìí tí wọ́n sì ń sọ pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa fáwọn èèyàn látọdún tó ń bọ̀ àwọn kan ní tí èsì ṣàkámàǹdé rèé tí èsì rọ burúkú burúkú tún lè léyìí fẹ́ tún jẹ́ fún ọmọ ilẹ̀ nàìjíríà báwo ni kan ṣe wá gbàgbọ́ àti pé àwọn bíi mílíọ̀nù lọ́nà ogójì nílẹ̀ nàìjíríà tí wọ́n ní ìṣẹ̀ǹbá fínra táwọn fẹ́ máa fún ní ẹgbẹ̀rún márùn márùn yìí ǹjẹ́ yóò lè ṣiṣẹ́ bí làwọn kan tún sọ ọ́ jáde pé ẹ mọ̀jẹ̀ àtàrà wa jẹ ẹ wò ó gbogbo alamọgbọ́n ká fẹ́rẹ́ ẹnu ká wà tì ìròyìn ẹ ó wà ń bẹ̀ bá a ṣe kà fún yín àwa tún yàn náà ní èrò tí yín lórí ẹ̀ náà ẹ fi sóde ṣùgbọ́n mo wá gbàgbé lórí ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ ààrẹ fún ti LCCI yẹn ní ìpínlẹ̀ Èkó tó sọ jáde ǹjẹ́ lórí ọ̀rọ̀ tó sọ yẹn ṣé ò pé ọ̀nà àbáyọ ni wípé kí a dá kí ìjọba kó tètè ṣe òpópónà tó dúró re kán jẹ́ kí ìgbà yìí gbádùn kó wà ká sì kó ọkọ̀ bóde tó máa jẹ́ olówó kékeré fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tàbá sọ pé yọwọ́ ìrànwọ́ kò wọ́n ní kò ní mú nira dání ṣé ẹ̀rọ pọ́nà àbáyọ nìyẹn bí tó bá jọ́nà àbáyọ ẹ tún fi èrò yín sọwọ́ sọ́wọ́ àṣàlẹ̀ yẹn ká tún máa jọ rí ńbẹ̀ ká lè mọ ọ̀dà ọ̀nà tí ó kàn ẹ má gbàgbé lórí ètò ojúmọ́ aláyọ̀ ẹ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lórí ìkànnì BGI TV ẹ jẹ́ ká máa tẹ̀ ń gbádùn nípa àwọn ohun tó ń lọ jákèjádò àgbáláyé tá a jẹ́ kí ti yín di sí tá a sì ń gbé sóde fún yín lóòrèkóòrè ní gbogbo ìgbà lórí ìkànnì BGI TV tèmi ń ti yín tòótọ́ olúwa tóbi lọ́ba fásùgbà ló kọ́ mi ẹ má gbàgbé pé lórí YouTube ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ subscribe ẹ tẹ agbòrán ní létí ẹ láìkí ẹ kẹ́ ẹ dẹ̀ tún máa ṣí ẹ fáwọn ẹlòmíì lórí ti